الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يقوم يا أنك ọmọ kẹrẹ ní wọn yà tó inú ẹkọ yà jìnnà náà ké àní ẹ̀ẹ́bá 1437 ẹnẹ́gbọ́n tó mọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ sẹ́lẹ̀mù

bọ́ọ̀lù àwọn ọlọ́hìnmù náà ọ̀nà ìbílẹ̀ ke àníyàn láìpẹ́ abdulrazak ibn abdul mohsen albert sísìlẹ̀ ọ̀rẹ́ nínú àta ẹ̀yọ́ àta ọ̀rọ̀ náà ẹni sísìlẹ̀ náà máa ń gbẹ́ níbi àrẹ́sẹ̀ ní agbóhùn ìka ọmọ ìfànẹ́ ìpèsòrò fìlànà sí ẹ̀yọ́ àta ọ ní ìyìnbọn àti ẹ̀fẹ́rẹ́ ẹ̀dàmà ìsáná ní ìjìnà especially àgbóyìn ìmọ̀nà ìfìyà iná dọ́kù ẹ̀rẹ̀ anáìka ọ̀run nínú ẹ̀wọ́rẹ́wà ọ̀nàkọ̀ọ̀bẹ ìsàmù abẹ́rẹ́ ẹ̀yà ní sánáìka ọ̀bẹ̀ àti ìjìnà náà dọ́kù ọmọ ẹ̀mí gbọ́dọ̀ hajjá annabi da su da su salafi amma ba'adi awa bayan matsalan fa hada mawdu'u nahtaju ila muzakaratihi wa kana bi mawdu'i topic dere ana kai yini ka amoy samayan walukum ala tarfi min jawanibihi ati oyele je

ọkọ̀ yìí yẹn sẹ́mi jífẹ̀ sẹ́lẹ̀ zàmìta ọ̀yí yẹ sẹ́lẹ̀ zàmìta wà àwà kébùrú àti ẹ̀tàhàn wà dọ́rọ̀rì àti gúdìrí anáìka ọ̀tùtùrà ọkẹ̀ yóò ti làbù ọ̀tù yọrí ṣe àmìnà àbáná ọkẹ̀ Okay ọ̀fẹ́ọ̀lẹ̀ ìfẹ́yẹ̀ni iní orí mọ̀ ìsẹ́rẹ̀ mélòó ka olùsẹ́rẹ̀ wọn hàn wọ́n hàbẹ̀rẹ̀ mélòó kó ìbílá lọ́mẹ̀káwáyí orí ti ẹ̀sẹ̀ lọ́mẹ̀káwáyí orí ìsẹ́rẹ̀ wọn oníkàyẹ̀ ó di yẹn náà súnà wọn. lọ́kọ̀ọ̀kọ̀ tí ẹ̀lẹ́kọ̀ dí mọ́ àjẹ́rà àkàyẹ́nu mọ́ náà rẹ̀ kà kẹfà yàtàkì mọ́lẹ̀mí ẹ̀sẹ̀ lè máa yàtàkì ọ̀nà mìíràn ìsẹ́rẹ̀ ẹnu wáyé tó ìṣẹ̀lẹ̀ wọn náà nànú ẹ̀hún náà dáadáa lè lè gbé wọ́n ìta àdọ̀là lẹ́wúlé gbé ẹ̀yẹ́ rẹ̀ ká ilé ọ̀nà jẹ́ tó dáwà tó wọ̀ ìfọ̀nà lọ́wọ́ àbẹ̀lẹ̀ kújèrè ìkọ̀wé ìfàdọ̀là ọ̀nà lónìí ìkọ̀wé sáàdù yẹ sáàkì ìṣẹ̀lẹ̀ wọn náà dọ́ọ̀mẹ̀ké ẹ̀kọ́ sáà owó àmẹ́ka ẹ̀ wọ́n á wọn ìsọ̀nà tọ́ka lẹ́bi láyé àríkọ̀ pẹ̀tà ọ̀dọ̀ ayádọ̀ ọ̀yẹ́dà ìdínà wàlá yà rí bu dọ́ọ̀rẹ́ sẹ́rí ẹ̀dàmà ọ̀nà lóṣùlẹ̀ wà àwà kébì ha sẹ́rí ẹ̀tàhàn dọ́kì wà àwà ìdáyà ẹ̀nà ìka ọ̀dọ́ mẹ́sọ́ọ̀bà sẹ́ẹ̀bà túnra ọkùnrin dáhọ̀dà fi ṣe ẹ́n dọ́ọ̀mù ìtìnìyàn náà mọ̀nà náà ní mọ̀nà dọ́ọ̀mù wọn wàtàlátà àbíhá lọ́ọ̀gbó tí ẹ̀ ọ̀nà mẹ́wọ̀n lọ́wọ́rọ̀ mẹ́wọ̀n lọ́dọ́ dáńtí ẹmọ́ àwọn lọ́wọ́ mú bìkínà tó kó tí ẹmọ́ wà dárò sí àyà sí ọ̀yìn dáńtí ọ̀gbó tí ẹmọ́ kó tí ẹmọ́ bẹ́ẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ dáàbà máa ẹni àná gbéjà kíbẹ̀ sí ọ ẹni àná ثم بعد ذلك يلحقه من ندم ما يلحقه أو يلحقه lọ́ọ̀tọ̀dọ̀bátàtà ọwọ́bí múnú lórí gbọ́ mi nádám àrùmáyà ẹni tánà ìkáyẹ̀ orílẹ̀ ana kawai da wa ya tattala idan yi ka kai da duwe jirga zuwa makina waya ta ya dawo ya makina na ya za ta amin lọ́kè wọ́n máa rí pàtó látàrí ọ̀rí máa ní yẹ tẹ́lẹ̀ ìgbàmẹ́ta yàrá tàbí òṣèlú ọ̀rí yẹ ìgbàmẹ́ta náà lè ábẹ́ náà àn kàbírọ̀ ọkọ̀ ọmọ àìfàní ọrẹ́ àìfàní náà ìkọ̀dùn pẹ̀lẹ̀ lọ́kẹ́ wọ́n mú bí dú lẹ́hùnfà ìdàtún àzíma lọ́rẹ́bà àìfàní ìrọ̀lọ́ Yẹ̀rẹ̀rẹ̀ náà mọ̀nà àbáhàn, yóò lè rí ká ilé lónìí sẹ́bà rẹ̀ sáhàn àmàna mẹ́rà sọ́lá náà lẹ́nu òjìdílẹ̀ ọlọ́nù sọ́bà rẹ̀ tẹ̀sí náà dọ́kẹ̀ ọ̀yí mà dọ́lọ̀ máa nì yà ilẹ̀ yà bẹ́ duwa tsakani juya ya kai ne wuyin barci ya ta akuwa haza lo arzo min hasofa ọlọ́run oní wisdom ọlọ́run oníran ẹ̀ ẹ̀ẹ́bà bí kúrú jẹ́nà àwọn ìṣò wà wà múnà lórí báyìí ó máa ń wà ní sẹ́bẹ̀ alára ẹ̀ta na yà ìdùnà kan sí ìsìnlẹ̀ ní ìpìtẹ̀ wọn mọ́wọ́ ẹ̀rẹ́ rà wà lọ́nà dá sáìkì rọ̀ náà lẹ́nà mìíràn máa wọ́pù sí your end ọ̀nà ìlọ́kẹ̀ ìjọ́rí gọ́ọ̀mọ̀nì aláìka you are looking at the effect you are looking at the cause you are looking at the effect you are looking at the ending you are looking at the outcome you are looking at the result. ìjọ́nà ọ̀dọ̀ ọmọdé láka ọ̀dọ́nà ọ̀hún yẹn pẹ̀lẹ́pẹ̀ pẹ̀lẹ́ fọ́nà ọ̀gbọ̀. ọ̀hẹ́ tó ẹ̀rẹ́ pẹ̀lẹ́ tó láti lò lẹ́yìn ẹ̀rù ni lò lẹ́yìn fọ́ أي أنه قبل أن يقدم على أمر من الأمور يلزم يتقبل بعض من إليه ينظر في أواقفه وآثاره إيه ثلاثة إيه ثلاثة أنفقهم ينقوى ولهذا أتضرر جاء في سيرة الإمام محمد دار ينصف الإمام محمد رحمه الله ومجد ما ينبغي أن نفر من علماء بغداد أو كان ينفع ẹni àrọ̀wà ẹni bàdán jẹ́ òwìdé ní rọ́nàmọ́wọ́ ẹni lẹ́gbẹ̀mú máa ń bá bíbẹ̀ ìníyàn fàkọ́ọ́lù dẹ̀ àkàkàyà àbá abdullahi ẹ̀wọ́ àti abdullahi hàzà lámùrù kọ̀tàkọ́kọ̀mà ilé orí ìpèlé lórí ìjì ọ̀rẹ́ ọ̀ẹ́ta anábẹ̀ náà kàkà ìkọ̀rán bá tún nà kápọ̀ bẹ́ ọ̀gẹ́rù lárí àtúrẹ́ náwọ́ anáyẹ̀ká orí ìpèlé náà nínú ọ̀rọ̀ dẹ́kẹ̀ẹ́ أن نشوفك في أن نحن نبدأ بالإمارات ولا تسالين يسكياتيون يرون كي أول إيرن يجينا إنه ينوي أضافي àmà náà inú àwọn àṣẹ́ntà adáàdọ́dẹ̀ àjẹ́jìnà yóò tó àpárọ̀ yìí ìnà èèyàn sáré mahmoud yẹni khalifa mahmoud mawai su ne haukun ƙoran mawai ya fẹ́ de ẹni òbí ní ọlọ́rẹ̀ fún ìyẹ́ ẹ̀dọ̀tọ̀ fanazọ́rọ̀mù abu abdullahi sa'asan abu abdullahi lórí wà ní ẹni imamu ahmad imamu alisun na wal jama lọ́wọ́ ní ìtawa awọ̀ nyọ́dọ̀ rẹ̀ yìí wà ìjọ ìrẹ̀wà mọ̀kọ́lẹ̀ lẹ́kùn lọ́kàwà lọ́kẹ̀ àdékùn bin lọ́kùnrin gbogbo lóbi fún wọ́n àti àhàlàwò yẹ́dà mìíràn àbí mìíràn rẹ̀ wọn ni ṣáyà ọ̀nà ẹ̀rọ náà bèèrè ẹ̀wọ̀n bẹ̀bẹ̀ àná kọ́sẹ̀ wọn náà wẹ́ ẹ̀mẹ́ ọmọ ọ̀dùwà lùkùnlẹ̀ ẹ̀dà ìlọ́kùnrin áfíríkà pàtàkì ìlọ́kàbí àbẹ́lẹ̀bì lọ́nà fi pàwà mìíràn rẹ̀ wọn ni anájì tọ́rọ̀ tó ṣe yíyọ ka ẹ̀rẹ́ mànìyàn wọ́n láti àhàlàwò yẹ́dà mìíràn àbí àbí wàlá tàṣùkù àṣàrò òṣèlú ìjẹmúkù mórí ẹ̀kú ẹ̀rọ karawáyé wàlá tàṣùkù dìmá àkùnwọ̀ dìmá ọ̀rùn mùsùlùmí àkùn ọ̀kẹ́ àkúnàtẹ̀wọ̀n ọ̀nà àkúnàdá àkúnàwọ̀wọ̀n ọ̀rẹ́ wà á nǹkan sọ́rẹ́ the power ana yi sọ lórí ìgbòyà dápàwà wẹ́ẹ̀ yìí ètì dáa democrat bílá ti hàzẹ̀ lẹ́ẹ̀kọ́wà bí imam ahmad imam ahmad sunna wal jamaa da ka a asungu na wanwa ne wa ha da kure ko mu yi ba ta ma ne ko ko yi na wa ha dake unzuru fi akibati amrikum kani wa men na we yi man no wa men nan sai ba da kake da nan sai ba da zo sai وانجروا حتى يستريحوا البر بر دون سور كورو ولا يفقوا مرقوا شبل كورو فورتم دعوا وقوة فورتم دعوا نتن au yaftari maslefati awekada ye nilekeuno naye kaye amen okajinani imam wansunna waljamaa bamane minhu rahimahullah ọ̀pọ̀tánà wẹ ọ̀yíkà ọ̀yíkà ìwọ̀n wẹ̀ nìkan yẹ lè náà zùrù sí àtàrí àtàrí fíkan ẹnìkan ní sẹ́fí ìfẹ̀ sẹ́fí ẹ̀ẹ́dì ilẹ̀ ọ̀nà sẹ́fà rẹ̀ táhà wà àwọn akébẹ́rẹ́ ìlọ́wọ́ àkọwọ́n náà mọ̀ wà á ìṣe ìtàyà ọdún alẹ́ àlẹ́ àmì náà yà ní ẹ̀rọ náà lẹ́ sẹ́fí sẹ́fí bí ìtura ìdí nìyí mọ̀ وعمل يحدثهم بذلك ذاك عليه وعاقل يعني ثم إنهم خرجوا من عنده دفع يقول الإمام محمد الإمام أهل السنة والجماعة ولم يتلف كلام بالقبول إلى الإمام محمد من في اللغان ولو من هو أن يرضى بل لا بل على رأي المسيرين أن يجي إنه يبين أنه كاي إيه لو كاي يوسف كمان يبانه أكثر صلى أيننا ودعوا إلى مسالكهم ابن أهل إمام محمد رحمه الله الله عليه ده يعني أولاني لأنني أولي أولي إمام محمد ده يوكا أول جوي أنا ده أنا كاوي فبدعوه إلى مصر نفسه تأخذ أولي إمام محمد تلقى وجنا فنهاه والده دي فنهاه والده نزلا من دنيا وقال اذا ان تصاحبهم اذا ان تصاحبهم بها لون اني اعين مولاه فان الامام محمد او الامام محمد امام اهل السنه والجماعه لم ينهاهم الا ان جروا imam ahmad ló yọ ọyọ àtàfẹ́mẹ̀ẹ́ náà ọ́ kàtàfẹ́mẹ̀ẹ́ bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́rẹ̀ kò jù yẹ náà ká ọ̀nà Go and uh, tell him, be careful, be cautious. Okay. ثم كانت نهاية قصتهم ضربنا بك احتاج انه فعلا ان خرجوا على سلطان دين الجهل ويجدي وبين غالبهم هو أنا بقولين ما هو فكانت العاقبة التي هاجرهم منه الإمام محمد رحمه الله عليه àbí ìtẹ́lẹ́rẹ́ ẹ̀ta ọ̀nà ìmọ̀mọ̀lá ìmọ̀mọ̀lùsùnà wọ́tẹ̀lá ẹni ìlú èyíyá àkàkà ẹ̀nà náà wọ́n ti ẹ̀nà ọ̀nà náà wọ̀ lóṣùwọ̀n kútìlẹ̀ mọ̀ kútìlẹ̀ ẹ̀rọ náà ọ̀dáwọ̀ fọ̀túnjìnà mọ̀ sójínà ọ̀nà àjẹmọ̀dájẹ́ wọn jónà ayò kọ́bí mú ṣe án sí bàbá ìsìlá lọ́kàtẹ́ màmí ó wà dájú wẹ́wọ̀n ẹ̀rẹ̀bẹ̀ni fẹ́ yẹn ájìl ẹ̀rẹ̀bẹ̀ni ń fẹ́ yẹn bọ́ọ̀lù ẹ̀rẹ̀bẹ̀ni fẹ́ yẹn bọ́ọ̀lù káyẹ̀ na ní àmẹ́ ilé ọ̀nà n'a ní ìrẹ̀ ọ̀nà fílẹ̀ nígbà mímọ́ mọ́ n'a wọ́n ti máa aláìka jẹ́gọ́lù nàfíìn ìṣúná atábọ́dẹ̀ mọ́ọ̀rì ilẹ̀ ìṣúná àbárùkọ́ rọrùn gbọ́nà káyẹ̀ lẹ́ka ọ̀rán ìmọ̀nàtò ìmọ̀mọ̀mọ̀ náà jẹ́ ẹgbẹ́ ìrọ̀bì ọkọ̀ òní ilé ní ìlú wọn náà ìmọ̀mọ̀mọ̀ lóòrùn láàájú náà nà mọ́sùn ọ̀rọ̀ àdánà wà wá àti ìmọ̀mọ̀mọ̀ Imam Ahmad náà lọ́sẹ̀ ní ẹ̀rọ náà àmọ́ òru káyè òtú obìnrin sàn rẹ̀ sọ̀rọ̀ à. Àáká ìjìzọ́ náà ìjìnà kí ẹ̀nà kọ́ là nínú. Àní ti Imam Ahmad aláìké ìmú náà alára àpẹ́bàyà ọ̀gára àti ọkùnrin bàgá láti ní Mamun. Ìjọ náà Mamun ọ̀rá àtùwàn kọ̀ọ̀sán làfẹ́ لم يكملوا قبل ذلك أنا أقول أنت وأنا أقول أيضا سبحانه وتعالى وإنه يقدم بقرابته من رسول الله صلى الله عليه وسلم لا تجيكم بقرابة وما أقابل كلمة لا تجيكم كا ويقولون يقولون تمولي ويقولون تمولي يعني نقول أنتم تمولي صلى الله عليه وسلم لئن لم تجيبه إلى قارب ألف القرآن لا يقولن أقول أجيكم ممن رأيكم كاين أنا بك ẹ̀wẹ́ dọ̀tọ̀ léwé dúnú ìka ìkùránù náà tún gbọ́nà àwẹ̀ wọn lè yàmàkà imam muhammad imam muhammad sunna wẹ́dẹ̀ máa imam muhammad alàrùkọ̀tẹ̀ imam muhammad dókòtẹ̀ lórí ìdúgbàní wọ̀rọ̀ mọ̀kọ̀ bẹ̀tàbí ilẹ̀ sàmádọ́mọ̀ ní ilẹ̀ nípa mọ̀lọ́kẹ̀ wọ̀kọ́ lára kẹ̀ ẹ̀wọ̀n tó bìjà mi ẹ̀yẹ múrí àkàwọn gọ́rọ̀ hàlà ìbájìn ẹlmùkà hàtà ìtàjọ́rọ̀ hàlà àwòyáàrí ọkí ọlọ́mọ̀kà jìnà lọ́nà èèrè ni ó rẹ̀ èèrè ni àgbẹ̀ oúnjẹ ọdọmọdọ orí ìdúró ẹlẹ́ òmúrí mọ̀nà wọ̀tà ara ọnú yìí sùúrù ní ara dáadáa ìbẹ̀rẹ̀ dáadáa mọ́kọ́wé lórí ní òmúrí mọ̀nà wọ̀tà ara ọlọ́wọ́rẹ́ afúrálága ẹ̀yà mẹ́ tó ní ìmọ́mọ́ máa ń lọ́pẹ̀ ẹ̀lẹ́ lọ́ìmọ̀míyà ọlọ́mọ̀nù ní òmùsùn náà wọ́n tààrà ọlọ́mọ̀nù náà wọ́n ọ̀rọ̀ àmìdíẹ̀ ìrìnwá bí ìròga bá ń gẹ̀ ìjẹ̀dùn pé àgbà lóbi àwọn òmùsùn náà wọ́n tààrà orí ìgbóyọ̀ rẹ̀ tọ́lá kí kàkẹ́lẹ́kẹ́lẹ́

فرفضنا معاناة أمور خويل أعبطار ودولا فجاءهم صريح بموت المأمون في ثلث الأخير من الليل دي ẹnu gbèrè tó òkú ẹ̀ dáàmù ọdọ́ ìdájọ́ rẹ̀ ká máa mú ní oṣù ní ìràwọ̀ àti ìràwọ̀ náà ọ̀gbẹ́ mọ̀mọ́ ọ̀rọ̀ ẹ̀ ká ààrin ọlọ́nìyàn ṣẹ̀mùdọ̀ náà ká ọ̀ọ́kọ́ náà kọ́ra dẹ́ẹ̀ẹ́dẹ́ ìgbà that was all wrong. A monarch will not save their sheep. Ọ̀nà lóríkè àwọn ọ̀nà àti yìí ọ̀nà mọ́kànláyé annan náà bẹ̀rẹ̀ pé àwọn akẹ̀bẹ̀ ọmọ tí ilé nù ẹran náà ká awẹ́rẹ́ ọ̀nà ìkẹyẹ ilé ti àwọn akẹ̀bẹ̀ ọmọ tí ẹ̀ta rẹ̀ gbọmọ aláàtì àti àtìlẹ́rẹ̀ àná wà á dàmọ̀ sàájún àti ọ̀yìn náà yẹ ìhà wàtàtọ̀rọ̀ min alfa ma ya kuna lilaru da sọ́rọ̀ kaka àtẹ̀mẹ́ ìjọ ọ̀rọ̀ ilé eré anáìka ọmọ ìfàní padà kì yọ rẹ̀ ìfẹ́ ma rẹ̀ nù bí eré eré ìmà wọn sọ́nyà mọ̀kọ̀ rẹ̀ ìmà wọn yára ní ìzọ́ta ìmà wọn sẹ́rọ̀ ti gbígbì ló kó mú rí ọ̀nà wà ولهذا جاء الصحابي الجليل أو أبوصل النور إني عبد الله بن مسعود عبد الله بن مسعود أنه قال وقال إنها ستكون أمور مستمرات أوان إليك إذا جاء إذا يوقف ويقول إذا يقتل في الظروف اللي نحن فيها الآن إنه هناك إن هناك أصلا هرب هذه هذه أصلا هرب هناك أنت بفتح إن جينا أنا أمور مستمرات فعليكم بالمؤدة ọkàmí ààrẹ ọ̀nà ẹni dọ́ọ̀rọ̀ mẹ́lẹ̀ dọ́ọ̀rọ̀ onílẹ̀ ẹ̀yẹ̀yẹ fún mẹ́lùmẹ́lẹ̀ yàrí jẹ́ mọ́ọ̀lá فإنك أن تكون تابعا بالأير خير من أن تكون رأسا بالشارع فوق يدوى إليك وأساسا إنه أنت فهو أساسا وإنه أساسا إنه

ابن مسعود رضي الله عنه لو عايز فتاوى لو احنا ما اساسا هم يعرفوا ذلك انه اذا هو اساسا اننا هم ọdún ní ìlú kàkàkà akara maka ẹwà ẹbí bí ẹbọ ni ọmọ akara maka ọdún ẹkọ ìwé rẹ ọwọ́ àrùn kí ẹmí wáyé àti ìṣẹ̀lẹ̀ lọ́dún mú ilé ìlú kàkà ẹ̀mí ọ̀rún ní ìjẹ́ ẹ̀tọ́ من أنت وما موقفك أنا ما وعطوا جدنا نطلب بالجدنا ذلك فأوصى بالمؤدب وهي الأناد وعدم التأدب أوكي أمين أقنا أنا بلا يوم مسؤول أقنا إني أعطى من ملايين لأن أعطى من ملايين

ọ̀gbàmìlá tàbónú òjò rẹ̀ àtọ́bìọ̀ láìka àdéyì mazari bọ́dọ̀rọ̀n láìka wáyà gẹ́rẹ́jì bọ́dọ̀rọ̀n láti ìfọ́n ẹ̀fún tọ̀rẹ̀ Lọ́wọ́ ga ìtọ́mìnì lọ, ọ̀rí ga ilé yìí, fẹ̀yìn na mẹ́nu ma, ẹgbọ́n bàlá olùmọ̀gbẹ̀rẹ̀ yàní ẹ̀nà àbẹ̀ ọbàbẹ̀ mẹ́rin ma

أي ثقيلة إليه قال دمو دمو قد القبل أي لك أي ثقيلة لأنه نوم ركع دمو قد فأوصى بالأمور الثلاثة يعني علي بن أبي طالب أو من أنقيك فإذا قال لا تكون وجودا مزايا الغسل فنهى أن الأدب ويهي وهي تفرغ والإفراد أنا إفراد من ديلا من يقبل الإنسان أقاب رايانا أن يتأنى فتماما ويتروع دور ديليبريت دور كنفريوان yẹnu ọmọ ẹ̀rọ wà á sọ àwọn ọ̀pọ̀ àpapọ̀ báyìí ọmọ ìgbọ́lẹ̀ tí wà ọmọ ọ̀rẹ́ àdọ́ àrùn wọ́n yẹ́ mọ̀lùfẹ́ àwọn akẹ́kọ̀ọ́ látàrí lórí ẹ̀ta àtẹ́rẹ́ lẹ́mọ̀nù ثم بعد ذلك أولم الله يقدم بعد الرواية وعناه dọ́ọ̀tù pẹ̀lú arúfẹ́ àwọn ẹmọ náà yàtọ̀ dọ́lẹ̀ àti ìgbé dọ́lẹ̀ àkọlọpẹ̀rẹ̀ àti ọ̀rẹ́ kàmọ̀nì kọ́ọ̀lọ̀ ẹgbẹ̀ náà látàkùn ojú rẹ̀ nàzáyọ́ àìdàn hádà àmì ìhàzìrò nínú gọ́yẹ̀ tàzíẹ̀ ọ̀sánwọ́n eré aláàkọ̀ọ̀rọ̀ ọ̀nà iná ọ̀rẹ́kùnrin náà kí ìgbẹ̀rẹ̀ ìdámọ̀ tàbí fitna inú wọn ní ìrìsìkínà ọ̀nà wọn mọ̀ nàfẹ́dà wọ̀tàfẹ́ wọ̀tàfẹ́ وتكتد شرع قدر يعني تكتد لا ينبغي الإنسان أن ولا العلم أن يكون ساعيا في إجلالها كي غزور فإن أعرف لأن أعرف بسنة وأسوان وقفلناه ضمن وسألها بكلامه دون إليهم إلى هو من لنا وإليهم نكتر عليه بل هذا نعم أما الجواب عليه نكتر ẹgbẹ́nẹ́ bàbára kàwọ́ ìmọ̀ tó ẹgbọ́ta nọ́mbà tó àfúnlẹ̀ fìràrà òdìlà àti fìràrà òkè ìjọpọ̀ náà ìjà àgà láti mọ́dọ̀ àwọn akébù lọ́kì bọ̀mọ̀kọ́ ní àtẹ̀lẹ̀ kan bí a ń yẹ fún náà مزيئا للفتنة دوا بك ايوا كلا يتفتنا ومزيئا للشاب ايوا كلا يتمجدي ومزكيا للناس ذلك هو مكيرون يتكتنون يعني ايه ايه دي Dako za kara عم zali don wata ma الى gudu, aka gudu, بوزو اي من بدر fitina, يعني يقولوا fitina, وتؤدي في نذرها عقائد التهيئ والبلاء والنبي صلى الله عليه وسلم حذر الامه فوق فكان يقول لهم لهم او هجومنا واخبر بهم بان الفتن توجد وستكون ففي في ففتنة تتابع اليوم وحذرهم من سيء أما نبقى وهم إني أعيد بلوثاء إني أعيد عن يعني الفتنة في حديث أبي هريرة ان حديث أبي هريرة رضي الله عنه قال عليه الصلاة والسلام أنتم لكم لكم لكم فقد تكون فتن أبان نبتنا القائد بنا خير من الماشي أبا لنا قوة يا أطو دو أبا نبوه لكتنا أنا نعلم لنا كعرسة والماشي خير من التاين أنا عرسة أنا نجيب لنا كعرسة لكتنا ولكتنا دقائق أي أن المرأة كلما كان بعيدا عن ظهار الفتنة

ya ebe mura na ika ọ̀rọ̀ ẹ̀fọ́ ìdàbà na ọlọ́gbà àyò ẹ̀sà ọ̀wọ̀ ẹ̀sà àtọ́lọ̀lẹ́ ẹ̀ka ọ̀nà bí túùl àtọ́lọ̀lẹ́ ẹ̀ka ọ̀nà wọ́kún ọ̀ ẹnukọ́rọ̀ anáìkáyẹ̀ àti kàíkì jìnà ọ̀ anáàfikà ẹ̀tẹ̀mìnà وقد جاء في صحيح مسلم قال عليه صحيح مسلم من حديث زيد بن ثابت إني حديث زيد بن أبي ثابت عن نبينا قال ما النبي عليه الصلاة والسلام أمور الله تعالى معاذ أنه قال كان باقي تعوذوا بالله من الفتن وقلت له المؤمنون بفتنة ما ظهر منها وما بطن أمام أولئكنا سنة قاتل فقال الصحابة تسابع التي نعوذ بالله من الفتن ما ظهر منا وما بطن يا قلت له لفتنة أمام أولئكنا سنة قاتل لقد الفتن يتعوذ منها أو سنة الفتنة هو الأب قلت له ونمال ويطلب من الله دولي شاهدهم وتبارك وتعالى أننا أولئكنا في نبابان أن يهب المسلمين منها ومجد فيكم ويأنونها وأن يرجعوا للمواحلها domori òtẹ́lẹ̀ wa omi ẹnkatan wà àtọ́rọ̀ àtẹ̀lámánu wà àtọ́rọ̀ àti julian wà àtọ́rọ̀ àti ẹnkatan ọkọ̀ rẹ̀ ọkọ̀ yóò tẹ̀rọ pẹ̀tàwà alùmọ̀sọ̀rọ̀ dọ́lọ̀ mọ́ra mi àdúrà amáìka ọ̀rẹ́ yìí súnú tó mọ̀ sọ́ọ́lá lọ́sọ́lá sàáwọ́ tuzo بالله من سوء الفتن ويقول لي يقول لهم ويقولني بكل الجبيل وتعوذ بالله من مضلات الفتن دول يقول لي يقول لهم ويقولني بكل الجبيل لا يقول قدر فهو هذا أمر ينبغي أن يكون المسلم على عناية به طلب يناك الحكومة من كائنا وأن يحفظ عليه جزئه لأن الحافظ هو الله أو كلني سيدي الأمور تبارك وتعالى أو قال طلب من والمعز هو الله أولي فلالا أنه فليرجع إلى الله أولي ونكل من تبارك وتعالى أو قال طلب من لجمع تاركا وإن جاءنا وإن الله يسأل ربه دور مريم جل وعلا أن يملك لهم أن يعزهم كثيرا وأن يقيد مغيرا وأن يحميهم دون مسلما والمسلمين أتكون مسلمين في تنوي بسنا هذا الذي يجب على كل مسلم فقدنا كنا كأقوى بكم الرسول وبعض كل أثار فتن يصيب الإنسان وقوية يعني في كل ذلك examine fìtínà ọmọ ìpàlẹ̀ ẹ̀dà yẹ́nà lọ́dọ̀rọ̀fẹ̀lẹ̀ àwáfíìf ọkọ̀ ilé ẹ̀ta ha yànẹ̀ta àwáfíìf hospital wọ ma rí pàtó ma láti àti dọ́ọ̀lọ̀ ilé ìsìnà wọn fọ́bùlà kàkọ̀ ọ̀hún ha sọ́wẹ̀ dọ́ọ̀lọ̀ bá wọn wọ̀dùgbòrè àtọ́yọ̀wọ̀n yòkédò ìsán ọkọ̀ ọgbà ọgbà ma ìpàlẹ̀ ẹ̀dà àtọ́nà kàmínà kò ní ìfẹ́ wọn wọ́n وكما قيل أما قال قيل السعيد من استعذ بكريم أنا يصوي بنا وأنا كعيد بن سام يواسي أم واسيا فينزل قولي ويتأمل دوا سنة ويتروى دوا تدبريد دوا أولو ويتفقع في الآثار دوا نيوائية أي سي آثار سلما ويسأل على العلم دوا هنو يهدي وأهل الفكر لنا كأننا نسمع قول أن يتفاهم في الفتنة فوجد سلام الله أن يتفاهم في الفتنة ọjọ́ níbìdínà rọ̀bámà kánà fẹ́ra àráfán ìjẹni ọgbọ́dá ẹ̀ká ọmọ òwúrẹ́ tó níbìdínà náà ọgbọ̀ rọ̀bámà kánà fẹ́ra fàáfẹ́ ìjẹni dáìkọ́ náà lò níbìdínà náà lè bá fi ṣẹ́ náà lè bá fi ṣẹ́ àlẹ́bí wà álàbẹ̀ náà lè ló dìbí ẹwọn àtàláwọ̀ ọ̀dọ́kọ̀kọ̀ jẹ́ àfihà bí fi súnà lè fi lòmájá ọkọ́lá rẹ̀ ní àdíta náà ẹ̀ka ọ̀yìnà súnà lòmájá kí ọ̀nkọ́ mọ́rí sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sálám ọkà ní àdíta عاصم ابن يعني حديث ابن ابي عاصم وفي ابي عاصم من حديث انس بن مالك ان حديث انس بن مالك ان النبي صلى الله عليه وسلم فذكرني وكان قال ان من الناس ناسا مفاتن للغيب اني نرى انا كي اذن مقرا يعني مقالك مقالك للشعر جاب مقرني في كتبين يعني بيه كتبين ايه ذا كتبين كتبين وإن من الناس ناسا لا ينال على مفاتيح الرجال ẹ̀rẹ́nà láìka ìgbẹ́ni inú ìlú obìnrin ilú jígbé ọ̀rẹ́ orílẹ̀ ẹ̀nà ma bá ní pẹ̀lú ẹ̀l lẹ́ni pẹ̀lú ìzáìlá lọ́kàfà tó bá ń tó mẹ́fẹ́ fún ẹ̀sọ̀wọ́ ọ̀nà lè máa jẹ́ àwọn ọmọ mẹ́sàrọ̀ ẹ̀l alẹ́yàdẹ̀ ọ̀nà múlẹ̀ ọmọẹ́ka ó kọ́kọ́rọ̀ ìlànà rẹ̀ ala yɛrɛ yanni kokoro kokoro nso jigi nzonu wa naa na nka nso na mu kɛnɛ maja ana ndaro ɔna ana mu wani yɛrɛ yanni wa yɛ mu ye bikari ka kiri fata kono mɛta mɛta nlɛ o mɛ n'o kɔkɔrɔ yɛ ayiwa o yɛ bi kɛra dɔw yɛ ilɛ yɛ b'a dɔn min bɛ sɔn b'a bɔ kɛlɛ how can you be a key not to destruction a key to success. Okay, يجب على المسلم أو الرسول أن يربى بنفسه كفوا إن قادنا سوون هون أن يكون من تحت الجرس تكون مكفرة تكون الجبال ورأت فيه القادنا وهي سونان ودارية من دعاته أيضا نحن نعيا لأينا نعيا لأنبيانا يوالد نفسه أدن من جوان الله ويوالد بلو أدن أدن أدن أدن أدن أوكي

ọ̀nà bẹ́ẹ̀ ẹni kọ̀lẹ̀ ọmọ wà nílẹ̀ tó lọ́mọ orí lórí lókùsù lórí ní ẹ̀ẹ́nà ìkọwọ́rá wẹ́zàmà wà gbọ́nkọ́dá dínú islam inú ẹgbẹ́ dínì wọ́rá àjíyẹ àdínì ha wọ́rá lè kí àdínì ka become a visible in the eyes of individual ọ̀nà lọ́kẹ́ fàṣáàlẹ́jọ annabábọ̀ tẹ́kọ̀ àwákẹ̀bẹ̀lẹ́tàn ọkùnrin mímú yẹn náà fíkírọ̀ bábòlì mẹ́ta ẹ̀ta ìdínà àtẹ̀ràmánu wọ́n máa yẹ́ jùmọ̀ ánà àtúnà ìkàwòrọ̀mọ́nà àtẹ̀wọ̀nà min àdìrán ẹni ẹ̀ràmà wọ́n àtọ́rọ̀ àfíjìrì يفيد المسلم فائدة كبيرة أو ما يفاني يقوم وين أفنانا كرالهم وأثار فتن كثيرا أو كأفيد دين أو واحدة دون نمبر ويتوب حدها والكلام عليها أو أو أو أو ذلك àti ọ̀rẹ́ kàrẹ́ náà bá nù láàkí nà ní àmà àti ìrùkì láti rẹ̀ sára ilẹ̀ jùlọ ìrìnàlàtà máa kàá ní máa pẹ̀lú ẹjọ́ ní ìgbé kẹ́kọ̀ọ́ náà àìkẹ́kọ̀ọ́ yàní sọmù ọ̀rẹ́ máa ń kọ́kọ́ ní ẹ̀dàmánu وشيء من الآباء أتريهم برجع من الله ويكرمه من تبارك وتعالى من ذلك أنه أنه an yakuna fi dhalika khayr wa naqul lana ajma'in ka wa iman me anjaila do wa kaniya abayo be nam akan ni kudo kanan be ga apa da wala ka ga mun kanan asarul awal ife pípa kan náà ni ń sọ̀rọ̀ ọkùnrin náà sáré lè bára ọ̀nà ìkádàdà kú fún ní eré bára ọ̀yọ̀kọ̀ ọkà mìnà àfáàrí peter ọkọ̀ ilé àti peter àná àfáàbò lè ẹ́sẹ̀rọ́fìl áàmù anìlèbára ọwọ́ àmìkáyẹ̀ ọrin ẹ̀rẹ̀ ẹ̀kún tó wọ́n níbára àlẹ́sì ìwòlè pàdé ayé aláìkàbòrò tí lọ́nà àpòwà wọ́n tọ́ àtò àlẹ́sì òjìdá lè tàkéèkè àti ọ̀rísà àti aláìka àmẹ́wákáyẹ̀ ẹ̀rẹ̀kúrẹ́ lórí ẹ̀dà wọ́n tọ́ ìpàǹtíkìrì láì dẹ̀ tó hún jù وآيام وأوقات منقولة بالكية وقال ọdúnlẹ̀ káyẹ̀ ọmọ ẹ̀kọ́ ara ẹ̀hàn òmùọ̀dọ̀n àbúmọ̀nọ́nì kọ́nàbíyọ bèrèkì ìlà ọ̀kọ́lá àwọn mọ́nìká rẹ̀síkàríkà mẹ́yẹ́sàdé yàtà àríjáká ẹ̀kọ́ ọmọkùnrin rẹ̀ dọ́kẹ̀ wọ̀lùmú alẹ́bẹ̀ tó fẹ́rọ tòsánú wọ̀lùmú alẹ́bẹ̀ tààjù ele na masu ire, ele na kabo ko a yi kuwa ta kan não ele na kai wa kwalmi, a cikin cikin nan kada a kairan. Wa kwalbu ya kunu musan wajen cada ano ya nibalbi. Na da kuma na harsa ya san, o yi yanzu, on da kabo, mutarban masulan ya ni ofin do wa kwalbi da nan kai, do wa bibi. Fala ya da wala ya tuma'in, ayanowa ran, ayanowa ni eh, ọ̀rẹ́ bá nìbẹ̀ wọlé àkàkà kòmínú zikirula ẹ̀kùkù máa kàlẹ́yà ẹ̀kùkù wọn ọ̀yí mi zikiri mọ̀rí abárọ̀kọ̀tàrà aláwọ̀dì tó máa nígbà mi na dọ̀ọ̀kẹ́ yẹn fẹ́ẹ̀mẹ́ na mọ̀tàrù lùkọ́ ayanibana kó ní ẹ̀bẹ̀rẹ̀ mọ̀ṣẹ́wòṣù bá tilẹ̀ kí ìsólójì tọ́ ìtòlẹ́sì yamma to yanki na to ore ko da na amma ni a a ko Quran do منتقل الحقير يندوب بوزيجان ولهذا جاء في حديث صحيح أن نبينا محمد صلى الله عليه وسلم وقد روى في حديثنا صحيح عليه الصلاة والسلام أنه قال عبادة في الحرج كحجرة إليها أو قائم بعد إن أنا كتولا بدي من أقوى صنع شكرا أنا ان شكرا أنا أقضان أو كذل ومن بعد دون يومين أقوى السلام ويجلو تلك يعني دي so even to or if will have whether fire or it becomes difficult to us. So it goes all around. Ìyàwó ìgbẹ̀tẹ́ to túgbó yìí. Some of us, for the bí a túgbó ìpóòtù tí ó lè kọ́ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ àkúrọ̀ tàbí ìsọ́lẹ̀. Tòjú ìkọ̀rọ̀ ọ̀sùn aláàmọ́nà 5,000.

يندرع جبل وينسب بين الناس الفتن يمكن ذلك لا يشاء والقتل أقرب ولا والنحو ذلك أكما يكون مثلا من يكون بمثل من يكون بمثل هذا الوقت مستجلا في عبادة الله وقلنا أقول إنه مؤمن دوكو لكمان لإبادة مولي تبارك وتعالى فهو قد مؤجر إلى النبي ويكون قلنا يكون في جانب نبي عليه الصلاة والسلام هذا يبين أنا من كان في الحارة مستقلا بالعبادة وقالنا فيه وقالنا عين أمي بجنان دوكو يجيون العبادة فإنه موفق سالم من أودار الفتنة وقالنا الله هاهون لأمكاتا الفتنة وهذا في الوقت نفسه ọkùnrin wọn mọ̀nà yàtúlù aláàánà lẹ́nu yàmbàgì alàlẹ́sán sẹ́wọ́ ọ̀pọ̀lọ́ àbẹ̀lẹ́sán inú mọ̀nà owó ìbálàlẹ́bádá ọ̀lọ́lẹ́ yí àìkọ́ ìmọ̀ mẹ́fẹ́ ọmọ náà àgbàdì ọ̀lẹ́jọ́nù bẹ̀rẹ̀ lọ́lọ́lẹ́ ìdínà lìyàkóso bẹ̀rẹ̀ àdàtẹ́ duwanna muharar fọ́ta warraha àti ayánàfẹ́ wàtùmánínà àti lúrẹ ká ayá wọn da wàrí hàbà já fi àti ìfẹ̀fàrẹ́ àbáwọ̀ rẹ̀ àti ìfẹ̀fàrẹ́ àti nàbìnà àti ìfẹ̀fàrẹ́ ọ̀sọ̀lá olùwà níbẹ̀ ìndà fẹ̀ẹ́dà àwọn ìrànlẹ́fọ́ ìrànlẹ́mọ̀jún ìfàlbítàn ọ̀nà ọ̀nà ìgbàgbọ́ ọ̀nà ìbẹ̀rẹ̀ ìsìnà dákẹ́ wàkàrọ̀rọ̀ alẹ́ sọ́lọ́tà wàtàlá sọ́lọ́tà màrọ̀dọ́ tó wọ́n máa ń rí pítà ń gbàtàn kàtàrà tó fi tàjẹ́ nù fẹ́ fitna fitan ẹ̀rẹ́ sọ́lọ́tà bá náà ní wọ́n lè rí fitina wọ́n fi bá lùfẹ́ ìbáadà lọ́dọ̀ tó rí wọn ìbáadà wọ́n التواريخ أقول بما ترى إننا الكاو مين سواء على الشجاع بأنواع العبادات بالباب وأنواع الذكر وأنواع القربان أتنا ذاك تقول مجمعين وقد جاء في صحيح من حديث أم سلامة رضي الله عنه قال إليها حديثنا في صحيح إن أم سلامة زوج النبي كتاب النبي أنها قالت أنتم أبقى استيقظ رسول الله صلى الله عليه وسلم ليلة fáàlì ọdún yọ ara nyakọ ìràwọ̀ ní àdọ́wọ̀ àtúndáìdánwà gbíríkà ọkọ̀ ẹ̀tẹ́ ìdọ́wà tọ́rọ̀ ẹ̀nà lọ́mọ ẹgbọ́dẹ́gá ọ̀rẹ́ mẹ́ yàkúrú lọ́pàá tó fánà lọ́wọ́ ọdún ìgbò mọ̀lì máa ń sàkándọ̀ lọ́wọ́ nínú àwọ̀dáyé tó wé ń tẹ́lẹ̀ ìgbà wéèrè wẹ́ àtẹ́lẹ̀ ìkùnmúlò jẹ́ ẹ̀kẹ́ ọ̀dáyé nítorí àtàbí àpẹẹrẹ máa ń sàkándọ̀ lọ́wọ́ nínú àwọ̀dáyé طيب من يؤكد صواحب الهجرات يا لا يعني يعني زواجه يصلي ده له سنة بتكن يعني، يا صلى الله عليه وسلم فأرسل عليه الصلاة والسلام وكنتم يرى أبواب عند نزول الفتن يجب في نوريك إلى صلاة يا أبو صلاة إلى عبادات الله وإنكم مريد تبارك وتعالى إلا تفرق إليه عن طريق عبوله كما وكنتم صلى صلاة عليه والسلام فقال الله يواكب صواحب الهجرات يصلي هنا عن يعني إلى كان يصلي لقد ربك كافيات في الدنيا آيات في آه، آه، إيه، إيه، إيه، آه، الآخرة آية آية آية آية آية آية أم إن من جل كن يا من أتمنى كتلي أمين من ما كل الملائكة أقوال وأيضا يدل على هذا المعنى وقال في الدنيا أن قولوا عليه الصلاة والسلام ويقول أنتم من قال عليه السلام أنا أبكر بالأعمال fitana kafa ta kafa ulil muslima wa ni o mu qara yando wa ga fitina na ka bo ya kuma nke e ra ho me mi la go ne ka u go ti o ja on ni la go ji go ti sa go ku le fer fa ta da ila ma ni salira so to mu la ka na ko qara la yani yubbil insan ala ta'ati allah ala ni bi bi o ta so mu ala salat o ku sala ala zikr o zikr ala du'a o du'a ala ila qur'an o qur'an daga wanda maka mutu bidan yiji na wasu ma da yiji ko na ta ana da ma go ko ga da hono qara ne wa ne ibada to bada inda qalil haka da ji mimma yaktubu lahu tabaraka wa ta'ala ono mu yake rai tawfiqan wa tarjidan wa ta'idan kana majid dan ne manawara atidu mu ne fatawa lamma waka fitna fi zaman al-babilin aw fitna mirada inni umitabi qala hasan al-basri rahimahullah أو إمام حسن الباقر وهو ممن انتظر في الدنيا أو إننا كأوش بويل الدنيا قال بقي يا أيها الناس ما حولنا إنه والله ما تملكوا ما خلق الله الحجاج عليكم إلا عقوبة أنت من حجاج يمور من البعض وأنا ما نقرأ من الخيار ولا نقوم يعني أنا نقرأ من النمو لا أقول إن شاء الله فلا تعبد عقوبة الله بسير أو يمور من أمر ما قال يوم لا يقوم وما قال يوم Dọ́kẹ́ ولكن ليعلمنا عليكم بالسكينة وتمنها وتضروا هو مهمة تكون مريم بين الله عز وجل ومولد الكلية كلها قضايا ولقد أعرضناهم بالعذاب ما أعرضوا فما استكانوا لربهم إننا بعد إننا بعد نتوم مريم نتاج إلى نتوم مريم هذا تميل سريع yayi in ya hawo zai yi da mai wannan da kuma ya tadarrabun inna riba sai da kuma wani subhanahu wa ta'ala nan da ai anna alwajib ala lisan aw kana ila qurala huwa al-istiqala ila Allah anawi ori mani je fete duwa tamwa me ko munina وملازمة ذكرهم دوا ذكرهم وأن يسر حاله ونفسه دوا تنيموا وطا يعني conditional آية وبنتي إلي يرجو تنيم وأن يستقيموا على طاعة ربهم على وجه الذي يرضي الله دوا تني جاء ọ̀rí sáàtún mọ́jùmọ̀ náà wọ̀tàálá tí ó tún tóbi aláìkà mọ́jùmọ̀ náà wọ̀tàálá ọ̀jìnà ẹ̀rọ ọ̀rìn lórí أرون رأيهم من الله إلى إلى كاوتين أترك أترك واحد فجدت قوما أو بيوت كنجر أيضا مليون كنجر إلا استقام لكن وجاء أبي هريرة أمر أبي هريرة بهذا المعنى إن من كأنه قال تكون فتنة أبا فتنة

oníyà múnẹ̀ ẹwọ́n tó sọ fún ẹwọ́n ọ̀gbà yàni alẹ́gbà drọ́kà mọ̀gán ọ̀nà ìka yàni yíyí sí ní ma múnẹ̀ yíyí sí ma gànà ẹni èríkà ẹwọ́n àmìyàn kéfẹ́ fún ìdúrà wọn adúẹ̀nù ẹ̀bá ẹ̀ will be sincerely for Allah alone sọ́nà mẹ́rin amúsílẹ̀ ká ní ọkọ̀ nílé yìí ó jẹun ọmọ ìrìkọ́dà sọ́wọ́ àǹkọ̀kọ́ náà rẹ̀ God the Father, God the Holy Ghost, God the Son, they are not three, they are one. So right now we become, this equation is not balanced back. Because three here, one on the other side. That I'm can, but what, but what equation is not one Ẹ̀kọ́ ìyá tó lè ní gbogbo ẹ̀ lọ́ra ọ̀rá àhẹ́rọ̀ Inú tí ọlọ́run lè yàwó tó gbogbo ẹ̀, ìtọ́nà àgbẹ́ni tó lè tọ̀nà jẹ́ ọlọ́mẹ́ tọ̀nà jẹ́ tó kú lọ́nà yóò fi lérí pé àkókò èrè rò ẹ̀lẹ́yìn ọ̀lá ìpè òpè ọ̀rọ̀ yọ́rọ̀ ọ̀wọ́ ọ̀nà ilé ìbẹ̀rẹ̀ ìmọ̀ ẹ̀mọ́ ìgbé ẹ̀kọ́ ìwọ́n gbogbo ìgbé oníwọ̀n ìtàyàwó wọ́n kú yọ̀ká ẹ̀lẹ́ ìjọ́nà mọ̀tún ẹ̀rọ ọ̀gbẹ̀ ìlọ́pàá pẹ̀lẹ̀ sọ̀rọ̀ ìsọ̀ lórí ti àkókò nínú mọ́nàmọ́rọ̀ ìgbàdọ́ máa ń balẹ̀ lè calm down lójú onílẹ̀ ẹ̀rọ̀bá ní ìgbòrò ẹ̀ẹ́dàdànọ́kà God please come and save me but if you are coming you should come by yourself don't bend yourself don't bend yourself because the issue that you see is not the issue of ẹ̀ẹ́ eh, <laughs> ojú wọ́n orí orí mẹ́ ẹ̀wà tọ́lọ aláyẹ́rẹ́ gọ́ọ̀dì bá dà rẹ̀ tó ti tàbí ọ̀gọ̀rì gbọ́rọ̀ yẹ bọ́ ẹ̀ka ẹlẹ́rẹ́ àtẹ́rẹ́ lè أنها Because the area they are so convenient. Where wherever أن تقبل من الله تبارك وتعالى وقد وأن بكم لك أن نبرع لك إكفالا صادقا ويجد إننا إضافة بأن ينجيك ديك قرار ويجرك ويظلمك ويعقلك يعني وفعله دورك ya kama yi same land kata fɔlɔ dɔ b'a ye wa an sɔnnu mɛ an n'o an mɛ nɛnɛ ɛ hɔn a ko an mun na jɛn na don mun yɛrɛ la dɔw yɛrɛ tɛlɛ o a sɔnna bɛ a fa yɛrɛ b'a fa a fa yɛrɛ kɔ fa a sɔnna bɛ sɔrɔ ko na ale ka ale mɛ wala o lamɛ an mana na ti na dɔw ji kɛ la anw ni ɛrɛ yɔrɔ ok minasari fitan wa awakibi ọ̀rọ̀ ní àti fìdínà àti ẹ̀gàmáhàn àná fífìrìkùn náà ta án mọ̀jáde sọ̀lá ẹ̀lì dọ́ọ̀kú mẹ́ka yẹ azẹ̀lẹ̀tọ̀ alẹ́nìtìbìgbò lè fún ní ọ̀ẹ́lẹ̀ àtọ́ àrọ̀wà tánà mẹ́dọ̀lọ̀ ìhànlọ́ta ọ̀rẹ́ lọ́sìnà Oyinbo wọn mo jáde nítorí lọ́mọ àtúwé ìyá tó pa wá nínú lọ́ọ̀rẹ́ ẹ̀kún náà ọlọ́ọ̀rẹ́ ọ̀dọ̀ sí rẹ̀ wá. lẹ́yìn ọmọkà ọ̀nà ọ̀dọ̀ sí rẹ̀ ọ̀rọ̀ òṣìṣẹ́ ìkáwá lọ́wọ́ rẹ̀ lọ́ka wọ́n sọ àgbàta ní ẹ̀yà mi lẹ́sẹ̀ rẹ̀ nana nígbà ká ọ̀rẹ́ ìṣẹ̀ kótó nígbà tó ń bọ̀ mọ́ra rẹ̀ náà nyàgbà gẹ́gẹ́ni ṣe kótó fi gẹ́rì sọ àyàtọ̀ máa yàtọ̀ ẹ̀ tí àbí káàrí ẹ̀wọ̀n ní ọlọ́ní àkàrà àgbẹ́ni àbílẹ̀kì ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ lọ́bìnrin àgbẹ̀ni ọmọ ọlọ́rẹ̀ bí bá àbílẹ̀kì ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ oge yìí àbílẹ̀kì ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ sọ́ọ̀lẹ̀ ẹ̀mùnájì àbílẹ̀kì ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ bọ̀ọ̀dá àbílẹ̀kì ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ ẹ̀kọ́ àbílẹ̀kì ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ kila mmoja na mada yani mpaka wanatoa wana wala kitabu taalam sirri kitabu ahe aje da ba munaji da mani ne islam ko tana na na gara ahe ka sai mawqif shar'i من كتاب كتاب في كتب أخذا وردا يعني سوي أريد أي شريعة إني oyi suye ili mise kutum en kanya mo shori ili dana re na mo re jenta dabe ko jana no na be labis ok afa na abudu yani yana na mo be ho no eh kitabat ana ko ba da rahman kila ba ya ani min tahzir

yẹn ma nyɛ ka yɛ ɛwɔ ne ati dara ka yɛ ikɔnɔ ko yɔ arɔbɔ de ŋɔ yɛ kuma ti yɛ aka yɛ lɛfɛ nyɛ nga ni ma ŋɔ nga ne. awon bɛti ati lɛ ɛfiri o awutati ati lɛ ɛfiri o. dɔkɛ wɔyi nama huwa kaasibul ati alɔri na ta ɔ tɛ sɛn adam ahaba islam wadafa wadafa wadafa alu o tile islam tɔn fain yani don ma kawai ga ono kin yi islam no protect islam dake wada ilemi da ya da ni islam wa qad mata fi sabili la yartabulana فيما يظهر لنا إن تنهلك ونسأل الله أن يكون من الشهداء يعلم ذلك أمور نوضع من الشهداء أبا يلان alìmọ̀lẹ́ gbàjọ́ kí bàtà arúgbó ẹ̀rùn lọ pẹ́ mẹ́kẹ́lẹ̀ with islam is so easy so cheap go online kai man job time man rojo ọ̀tẹ̀bín àwọn man rojo albani man rojo bẹ̀bẹ̀ peter ikoto you wait for internet a bubble that bubble only a ọdún ìwé ẹ̀nà wọ́rọ̀ àwọn yóò gọ́gbọ́n wọ́n mọ̀ mẹ́rẹ̀ ogun ìgbọ́mù lẹ́wọ̀ lóṣù islam well olórí bíi pé nìgbè ọkí ilẹ̀ ọ̀kan wà láwọn ní àkàrẹ́ àìsàn ìyá ẹ̀rọ ìyàwó àpọ̀lẹ̀fà tó lè máa ọ̀tọ́nù kẹ́rẹ́ ọ̀rọ̀ bọ̀dọ̀tọ́nù kẹ́rẹ́ ẹ̀rí pàkà ọ̀rọ̀ kẹ́rẹ́ mẹ́kọ̀ máa máa máa tọ̀lẹ́ tó máa sọ̀hún lẹ́yìn ẹ̀rọ nù dákẹ́ ẹ̀rẹ̀ mọ̀lẹ́sán kìtàbá mùtànáwó ọlú èrò lọ́fíà sọ́wá àyìnà nàìjíríà wọ́fíà àbá àyìnà ìkàní èrì náà والعلماء الذين وقعوا في أعطاء في الأكيدة أو الحديث أو الفقه قالوا أنا كأمين يوني إلى الأكيدة إلى الحديث إلى الفقه لم يرى هذا من أهل العلم أنه يرى إن الله يكاين حرم ما أهل منهم بالكلية أنا بني بكاية هل أنا متفق يا غني ولا من حجر أبكاي أمين إلى روا نحن أمر مطلقا كأكان صلى الله عليه وسلم هذا ما أن منهم du'atu liman qabil al-aqidiyya da ba ba kai ne e wannan mana ayin na ka aya e da ne mara ka ne da na na kida wa muta'aqiban adala kai duga yani ilai mara ka ne al-aqidiyya dan oi man me fa hala min insaf ahli sunna lil mu'allifin asana me kana ahli sunna me na ka e da jumu'in nabi والمثال سيكون ليس بعيدا عن هذا الإصاب من أهل السنة وكذلك سيكون all the believers ẹ̀hún ẹgbẹ́ ìkọlù náà mẹ́ka náà hàn lórí أهل السنة ولذا رأينا أقبروا لي رؤوس أهل السنة في زماننا هذا ẹ̀rọ ìgbáyé ẹni wòlí أهل السنة ẹnu wọn mí kanáà yẹni wọ́n á kàá kúrẹ́ لمن الألباني بن باز وثيمين أوكي يعني هذا ينقلون عنكم مواقف من كتبهم مواقفة أنا كي موافقة للاعتقاد ومنهج أهل السنة أقول لك إذا أنا كياس علي أضرب أهل السنة في العالم الإسلامي إذا نعى إلى هذا المكان أو كمية ke àtìkún ní ìwé lọ́rẹ̀ ìwòsẹ̀ ìkótò lọ́gẹ̀ ẹ̀nẹ́bà àti anájẹ́rẹ́ àkídà aláìka ọjẹ́rẹ́ mọ́nàjẹ́ na wọ̀n bí záyé lọ́kìnà ìnẹ́ nákọ̀lá alùsẹ́ muhammadu nàbìrin àgbáyé yàní muhammadu nàbìrin àgbáwá sọ́rọ̀ ní wen fi mu kọ́tí mata kìtàbí ẹni ìgbìdọ́tẹ̀ mímọ̀ náà mú kásàrọ̀ gbòlò àgbẹ̀yìn ọkẹ́ He won his Salaka Kabbat. I'm not the one and only one more three pages. Lọ́kì padà bèbà òdílé tó yìí èrò ẹ̀bà báyẹ̀. Fàhádà bó wà lùsàlù kàbí ṣe kótó rọ́bì mọ̀ ọ̀gọ́. Fàtánà bí ṣàlọ̀ bẹ̀mù ṣe kótó òmúlò mọ̀ ẹ̀yàn báyà. Láti ìbáyà kàrí àlè. Owó ìlànà alákàlẹ̀ kàbẹ́lẹ̀ ọmọ nìkà wọ́n bí ilé wọn rẹ̀ ní kàfẹ́. Ọ̀nà máa ní bàtàwọ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀

ومجرد النقل عنه أو ما يمكنون أن يبقى من كائن ọ̀nà àwọn àkàmọ́ ẹ̀ ìtọ́lọ́mẹ̀ ìtọ́lọ́tẹ̀lẹ̀ ọ̀nà àkàmọ́ ní jẹ́ wà gbẹ́ni rọ́ìmọ̀lá alẹ́ ọ̀nà àwọn ìjẹ́ àyàdọ́kà òtẹ́lẹ̀ ìkàmẹ́ rọ́ìmọ̀lá lọ́pìn náà pùlá ń rọ̀ ṣe ìtọ́lẹ̀ ọ̀dán ṣe ìtọ́lẹ̀ ọ̀dán ọ̀nà ọ̀rẹ́ fi rúrú ẹ̀ nàbí ọ̀lọ́ alẹ́ àgbà ànàkò láti rẹ̀ ẹ̀ تحقيقات المرضية في المباحث الفردية فضلا فضلا وهو تقولني سيد كتب رحمه الله عليه دونك العلماء الأحلاء تعلموا الإنسان مطلق أروان ذلك بأجل أك أحلاء ذلك شو كان

سمي إبادينا إلين يناينا لألا يكتر برفيعة من يقرأ كلامه وأخذ لا بلدي نسي أكا أرى أن يعلم هنا كما تجدك وظلم من كتبك إلين يناينا لك وليك خاصة بسيف الله بسيف الجنة مانيا بل حتى من انتبه للسنة أو أتعطونا كل جزنا فإن علماؤنا الأجلاء أو أبين أخوانا كانوا بنيا إلى قناه

fi ireyan wani mutu wani namunawa yana na ake lojọ gbe ireyan bẹta ẹbi ẹkutu gẹnẹ ọmọ àtọrọ atọmọlùkẹ kùfẹ yìí ni àti ewúrẹ nà nìyànà ọmọdé ọmọmọrọ àtọwọlẹ lọ́gbọ́ tí ibnu rọ́jọ́ bàdánbàdé ọkọ̀ wàlúwájú àtàkùnà tó mọ̀tò ìsìlámíyà mọ́tàbàn mọ́tàbàn ọmọ akàrẹ ibn rajab alhambali ní orílẹ̀ náà pé ọ̀fẹ́ lọ́gbà kọ́lá ibn rajab rahimahullah ọgbọ́gbọ̀ mínà lùdàmá ọ̀nàbìlà iná àkókò ànàbìlà mítàlá ní ìdè ìbìnkọ́ ìdè ìsílẹ̀ ewe he ejiejea iwe nke ọrụaụ ìgbàgbọ́nà wòye láti ọ̀nà àyànà ti ẹnu mọ̀ wáyé láti tẹ̀ gbogbo ọkùnrin àti àyàdọ̀ ìbáfọ́nà mẹ́ríkà ọ̀gbà gbogbo fọ́nà akọrin kò ní jíjọ ìdáhùn dárí èyí kẹlẹ̀ fọ́ ẹ̀mẹ̀fọ́ náà mẹ́ ọ̀yẹ́ àwọn akọrin lè fi yùdá lọ sí jíjọ ìdáhùn bàjẹ́ nọ́fẹ̀ẹ́ àbẹ́lẹ̀ ìsìnmáyẹ̀ lọ́kà lákín àìsíkẹ́ kọrin nìgbà náà ni màálùmù alàtọ̀rẹ́ yẹni michael lahu buhusu kima jida oka o milisaka naka o jetere yeleka ini kafetan rokmu 784 ini anu kafetan nana noke sisila tukuda wonuru sebabi albanira kaka ana atakidu anna rajulu laisa halim oka mani yadina ikuja narona era wori lakin lahu kalimatu zika kiko amon nila ile donoka hawa sokifili kuja yoma inawa kulluha min ilham آه، إيه، أنا مغزما كموني وسي وهي النوع دفعين تسلم إلى ينك أدن فتوى النوع قدام ينك قولي وزيني لغاية تعني إلى تسكتو لأن من بعد في أرداء قوة سنة حوانو من قدو أنا مقولي تا أنا مجلسة غيرها فقولتها على طنو السلفية ọ̀nà bí ìgbẹ̀tẹ́ ìgbàlọ́ ọgbọ́n tsanani nono nahu amre fodani kan fodana fodana akwai wani kan ka kuna umma islami anan ga alumma kuma kuma ne madhaba madhaba kala madhaba na madhaba kala kala la tahaddum sai sai a sai na manaka aw la tahaddum ato sai mo ga ya bi ko na ila mai san atun ni bi bana ma san kala kala ana kala kala فهناك طريق صلاة عادل فلا وهناك حب يصلى فلا بدان يرحمنا كنا يصلى فيهم فالمطلوب اتباع الصلاة أنانين إلي فيلا أنوي أويسا في الصلاة يعني كنا من كان يصلى فلا نوي أنا كيوم أني أنا كوين كوا أني كسر الحقائق حقيقة أن أبراهيم كسر الحقائق الحقيقة عند المبدأ السلفية يعني يرد عن هون يصل إلى بدليل ويقول يتريد yani tembe ile ganate ile na kiikiri kifara ile alimusa مذاكرة الوثائق الجلية التي يتعامل عنها عاديات الآلية السلفية أو في أولئك المعنى أقوى بجهة أنا كأعوى أو في أنا أنا في أنا هيك السلفية اللي يجي كل اللي أنا المرة بعد أولئك الصلاة غير أولئك ولا لا نعم يا أمينو أوكي ẹ̀lẹ́mà ẹ̀kọ́ ọ̀pọ̀ta alìmọ̀lá àtàkì ẹ̀lẹ́mà ẹ̀kọ́ fẹ́ ìsẹ́bẹ̀ ọ̀dá ọ̀kàrẹ̀ wọ̀mọ̀lẹ́kọ̀ tó bí ẹ̀lẹ́kọ́ fẹ́ وهي آجلا وتكون القلوب مشغولة بما آي مزيجا وفيها النار الفتنة متعجلا إن الآية فتنة عاجلا فلا يسمعين لسان بالعلم فرض ما يجب أن تكلم بطل الواق والجيو آية جيكي وآية دارة أمرنا يا من آية جيكي ويلو كيكي ويلو كيكي akpaya ìdílé lè jáde ìdílé lè jẹ́ ọ̀kan àpọ̀ wọn wọ́n rí ká àmà mọ̀rọ̀ náà wọ́n rí jùlọ ọ̀rọ̀ ní ẹgbẹ́ àkàrẹ̀wọ̀ ọ̀tá ní sẹ́mìrẹ́ àmà ọ̀taya ṣé ní ìjọba mẹ́rin ẹ̀ẹ́ àyẹ́bá ń dárọ̀ wá àrùbọ̀ ní ilé ìjọba ká máa rà ilé kí à ìdáyà ní àkàrẹ̀ ọ̀nà ìlọ́dẹ̀ ɗayan da yi mutane da nasa ya kwafa ya wallahi bado alam ya nasa da lam elera na da ya akwa a ya akwa ba ya kimata sabon alimata kai ba su ga wannan mai wa mun kare nan sai da sauri ya ne da ku ibere akibal yakunu muntariban zalika kullu a bata min ji ko da wannan bal ajam min zalik aw ni ala yadda kunasan wa azam annaha tubdi aibitna bi kafir min an-nar ila itikar ulama okay ehun idino non so hora kola non o kai o ijo ha o panya wa ale ko panya wa wa itikar da apa ti wa wa da marifa ta gari da ko panya ni wa lo kiya bi malai ha nan ka kana kana wa ne ko tọ́lú náà ti jẹ́ òjòrò láàrùn ọ̀sàdá ìka bọ́ọ̀tù ogun alẹ́ ẹ̀kùn tó yẹ ìjọba ọkọ̀ àkàrẹ àrùn tó lé gbáà They don't expect, and then they want to get to learn, and then they want to get to become a scholar. Ẹ̀yìn mùsàbádọ́là ọ̀rá mùsàbá ọ̀pá ọ̀. Kí ìbí ní náà pàtàkì ọ̀rá Ó yẹ́ náà ìbá, kò sọ́ ọ́ wọ́n wà náà. ẹ̀yẹ́dà hẹ́là they don't respect ẹni ìgbọ́n lè lọ́pọ̀tò lọ́pẹ̀ wà pé àárọ́ ní àtúnúbá ní ẹ̀mí wọ́n ní ìlú mínà sọ́rí ti kàkẹ́rẹ́kẹ́rẹ́ wà lọ́pẹ̀ قرجاء في حديث عن نبينا فقال في الحديث عن النبي عليه الصلاة والسلام أنه قال فليس من أمتي أي من أمر النار من لم يحمل كبيرنا قال كاوس باي بايدوبيا ويوكر كبيرنا أتبعنا كياد بانيوركم لعالمنا حقه حقدا عقدا لأيه عربوا يستوي الأكل عمر قيامه انترام عمر حتى بيانا وقوانا يعني حديثا إمام محمد الذي إمام نبي الدين الباني سقط إلى إبراهيم الجامع أنا نقرأ في فتنة يقول فتنة يقوم كثيرا من الناس فزوروا في انتقاص العلماء ويجي أبنيان بينها وانتقال ويجي هو ولم يرم أبي ويجي هو وانزلنا ثلاثة على الله يبعنا وقرأ حيث نور نبي تقايد أدنى تسيرا نبي تقويل أبدا نبقى بعد هذا الكافر إذا كتبنا الكافر إذا كايد àbí jẹ́nà mọ́nà mọ̀fọ́wọ́rẹ̀ tí yíò yàgbé ẹ̀kẹ́ náà ilé ẹ̀nà mẹ́rẹ̀ dọ́là ìrọ̀dá ẹ̀ wé ìsábì jẹ́nà ẹ̀nà mẹ́ láti àtàzẹ̀ kọ̀kọ̀kọ̀ tó gbára ìmáni ẹ̀wọ́n ìbìnà kú jùmọ̀ ní ara ilé agogo ẹ̀yà kò ìbáwẹ̀ tí wà oríta kó ìsákẹ̀lẹ̀ mẹ̀wí jùmọ̀ ẹ̀dẹ́ ẹ̀nẹ́ ọ̀rọ̀ láti àtàzẹ̀ ìrọ̀rọ̀ rẹ̀ sí káwọn máa ní kàwé rẹ̀ bí sẹ́lẹ̀ tọ̀tọ̀tọ̀bẹ́tún láàrẹ̀ ìmáàlì ìgbà náà wọn ni mọ̀ ya fi ọlọ́rùn aláàtọ̀ yìí kan bàtà ọ̀ sára àpùnà mújúmọ̀ bẹ́ẹ̀ dábẹ̀ wàfá àmùbínin àfẹ́ríkà kẹ́nẹ́kẹ́nẹ́ jẹ́ wọ̀tàkìlì ugi a ogwenne jaro atutakero oima imeme naika oimu kajine naika maurika jaro atutaya oima ikawana naika ibu jiyawen wadhalika kulluhu min asari fitna idan adatana mrani asari fitna والعياذ بالله مولى سليمان ذاك ومما جاء في هذا المعنى أقيم مولانا كأوه إن مولانا من الأخبار إن يمبي تروي بتاريخ أنا كأدوى نصفا أنه لما كان فتنة عبد الرحمن بن أشهر قام بفتنة عبد الرحمن بن أبي أشهر وقد دخل في هذه الفتن عدد من القراء وقال من فتنة نظر إن هناك إيراكيو وكثير من الناس أطوروا نظر لما كان هذه الفتنة أقول فتنة نبريتو انطلق نفر من الناس داني فاينال هناك أننا ودخلوا على هذا البطل لم يدو إمام هذا الباطن وهو إمام من أجلة على العلم إمام هو الدادو كاين إمام هذا الباطن أظهر إنه كآية قائسة دول أرواحهم وبقي من كبار الفقهاء دول أرواحهم فيكي أرواحهم وابن يعني فقهاء الإسلام يجي فيكي الإسلام دول حسن الباطن يعني ويجي هذا الباطن فقالوا ما تقول بهذا التوقيع

mere nìkan tó gbẹ̀yà pẹ̀lú mere nìkan tó tọ́ ẹ̀ka ẹ̀wọ́ kàkà ẹ̀wù jẹ́ ọ̀nà rọ̀kàkàtà àdé dábẹ́ fẹ́ ìnà ìtàkùnà kó bàtò ìlànà ọ̀ẹ́ màánìyà anọ́màánìyà anàrìkẹ́ ẹ̀hùn kàtà yàní òwúrẹ̀ ọ̀rẹ̀ gbogbo mọ̀lẹ́yìn àìsàn plẹ́sì àjáde ọ̀ẹ́ bẹ̀rẹ̀ ọ̀dọ́ okobata allah gadari wenya wo jiti on ni wiyo mori dere o wa on wenya wiyo mori ke tuni wenya uzo ko jiti ya dame wa yakum bala ana ga edama lola den fasbiru hatta yahkum allah nyudulu ni bolo to mole makare wa na ka a وهم a لا يقطع نثير هذا العلم عن كبار جنان يقطع أرونا تمامين يقولك إذن بناء قال ونصر إذن نعم بالفعل ولا باللسان يبلغ halal ọ̀rẹ́kùn rí ìkìtà ìpínlẹ̀ bá wọn falamma nájà fìfìtìnà falamma tàájẹ̀lẹ̀ fìfìtìnà ìjìnà náà ọmọ ìrà àgbà tí ìdíkò fi náà na- عندما يقول عالم قولا لا يوافق أهواءه إجابه قال إذا أصحى وشيئا ولا يمضي مع ميولة نوير دوانا إني المرقة إن نسكن كيوا وعبان لكن أقاو كمان هو واحد وغايا أوكي وتوجهات امرأة يعني إلى يسوع وضوء وضوء إلى كاي أهو بدون إلى كاي وأنا مقرأ جون مش مقرأ جون أنا مقرأ مين مين يسوع سنين عجان ọgọ́rùn ẹni jẹ́ ń pọ̀ làjọ́dá àjẹ́ ìjọ wọn máa ń mẹ́yọ́ ọkẹ́ ìjọta inú na fẹ́ bẹ́ẹ̀ bẹ́ ya torúwọ́ lẹ́kọ́ lábá ìbáda rọ́ ọ̀nà ìdè yíbọ́ bẹ́ẹ̀ lọ́gbọ́n àkàkẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀nà lọ́kọ̀ wọ́n tó wọ́n mímọ̀ ó kéré bò bẹ́tìnà fi áhùn ẹni ọkọ̀ awẹ́lẹ́ ọ̀ẹ́kà kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn náà kéré ìgbúrò yìí ti nà ẹnu lọ́yẹ̀ láhàbẹ̀ láhàbẹ̀ kọ̀dé ẹ̀ẹ́dẹ̀ yọ inú mọ̀nà kọ́ ẹ̀wọ̀n tí mọ̀nà kọ́ ẹ̀yà ìyànà rùgbọ́mà rọ̀mùhù bí mú dáìnà ọkìjẹ̀ ilẹ̀ agẹ́gẹ́gá tamna ọjẹ́ olóògbé wà nárígárí kíkọ́ ọ̀nà tákàrà ọ̀nà àtẹ́ lọ́wọ́dí ọ̀rẹ́ rùgbọ́mà ilẹ̀ ni rọ̀mùhù bí àmàlẹ̀ dafa ma madam dabe rubama mamu bi afan wa alfan bi lahar la ejeni de ya jiwan le le odiyo di ana ka elenya ni aka bakitan awali dina to jarre lonna ala maqam ulama mo mi kayo do bi to aye no mi ja ko ban do kan le buri te ya ta ba ko na eji bi tin do we de ku le de ya ta ka ko le ku ta na da o ne o ni na ka ẹ̀wọ́n tánà ìdí wọ́n ní ilé ìrùjọwàjọ́ wúlẹ̀wẹ̀ ọ̀nà ìbáfẹ́ wọ́n ti pàpù lọ́nà máa sọ̀tù jẹ́ àjàrọ̀bá ìrìnà wọ̀ta kí o rùgbọ́lá máa lọ́nà ìgbàtí wà rọ̀bá àrọ̀bá ẹ̀kù kò ní bọ́ọ̀lù lọ́pù wà lọ́wà من أعطر ما يكون على الإنسان وطلب لنا يكون جديد لا مكفر حمان الله جميعا من ذلك أمور الزراعة بعون لنا فقد ثم إن هؤلاء نفر الذين قالوا ابن حسن وقولوا لي الأبوان حمام كان حسن هذه المقالة إلينا ولم يستجيبوا لنفسه لأن يعرف عبد الله عدوا يتنطيوا قلنا بيتنطيوا لأن يعرف فرد مع ابن أسد ذات وهل ابن أسد فقتلوا جميعا عبد الله

ولم يستفيدوا أيضا يهدم إلتا أنا أعمل بأنا لما تأكل لنستعلي نيمة تيم ومن يرون مريبا وعليه وعنيه لكن ẹ̀dẹ́ ẹ̀fẹ́ta ìpàdé mínàtọ́ ìhìn àmì ẹ̀lù ẹni àrùndọ̀kíkà àrùnà ìyẹ̀fẹ́ wà lẹ́yìn àmì ẹ̀lù àpá alẹ́ ìtàlá mọ̀kọ́ ìrìnlẹ́wọ̀n àwọn ọmọ náà yẹ̀ ẹ̀rọ náà wà

وليس لكلامهم أي اعتبار أو أي سنة إليه إذا كل كان إذا كل كان يصاب فأنيك أثر بدنيا يا يا بكرة مونين أنا دائما بس إذا فرقك إذا أنا أقول he's giving to us that's why I need that أنا أنا أنا أقول waluka kisiwa ule umone juma vipemu maana nura inangulati yani haya wale tumoneta athari kitana kasuni kitu kwa hivyo when history is gonna happen where as we make a way forward so inshallah because of the umeelewa jeren never I will entertain question because of the program of Sunnah Imani yẹni yára kẹwàá ẹ̀nà náà yà ní ọgbọ́ ẹ̀wọ̀n ní oṣù benefic will continue the asfaw hospital fẹ́lẹ̀ àti ìsìnà sílẹ̀ ọ̀nà yà ní sílẹ̀ mu ààrẹ ìyá wọn náà kẹ́yà kó pápá nílẹ̀ ìdá àmọ́ náà bí àmọ́ náà àmọ́ ìjẹ̀rẹ̀ àrà bí kíkẹ́ náà àwọn ẹ̀rọ àgbà dúró sọ̀tún pẹ̀lú gírọ̀gẹ́tì yà ìyá wọn náà yà fọ́ àdùnnú n'anya mmebi ebe pita banyere n'ebe bụ ka ọrụ ibu na ebe nọ ka ya na n'anya mmebi ọ na-aga ebere bụ ọrịa bụ tọị pita atọ enyi ihe ndị afọ gị kpọrọ atọ n'ọrụ ibu na n'ihi ihe ndị ya na-aga ọrụ ewe ni bọta ya na-aga ẹni tí wọn mọ̀nà pẹ̀lú bá ní bọ́ọ̀lù kan wà ní ẹ̀yà wọ́n gbọ́ wíìlì kọ́ ya tẹ̀ wíìlì kọ́ ya tẹ̀ káàkiri ọmọ ẹ̀rọ àtẹ̀kẹ́ ẹ̀nà ọ̀ka ayé ẹ̀hẹ́ international news láwọn ẹni ẹ̀rọ ọ̀nà àwọn ìṣẹ́lẹ̀ tí ní kú ìdá pọ̀lú ẹ̀fẹ́lọ́ ìlú àwọ̀sánà ìka ya fi fẹ́ wọn ìyàn tí a wí kẹfẹ́fẹ́ náà kò mú yóò sí yẹni ìyálẹ́mẹ̀yẹ ní rẹ́tàwọn àgbà afghan mú yọ mẹ́rin lọ́sẹ̀lẹ̀fẹ́ ààrẹ ni alẹ́ ẹlmọ́ وآثاره بتلبية النفوس Ọlọ́run rà pọ̀tọ̀ yọ̀ yẹ̀ náà mọ́ àná. Ọ̀rẹ́ ìdúwẹ́lẹ̀ dẹ̀ available in the air, you will look in the market, they are available in the market, not to kill. Ẹ̀yà ní ẹ̀dá náà nìkan nìkan ní gẹ́gẹ́ sí. Ẹ kọ́rẹ́ ní ní Juma mọ́ rọrùn mọ̀tẹ́, ẹgbẹ̀ wẹ́ kàdà ìmẹ̀, ẹgbẹ̀ náà mẹ̀ ọ̀dọ́ àyàn. Àwọn

You pay from here, you pay from other, you join together to make a gateway. Ẹnà bẹ̀rẹ̀ ẹ̀yàn náà ẹ̀ka ẹ̀yàn náà fún ilé yìí mistake, ẹ̀yàn náà ẹ̀ka the past the past not is I did some mistake in it, but that does not mean wàhó wàhó wọn náà ẹ̀fẹ́ ni. And alhamdulillah, ọmọ náà ẹ̀ka àrùn wọn ni àrùn kùmọ̀kùmọ̀ ní náà ẹni rà mí ká ọ̀ olólùfẹ́ kọ́kọ́ mi lẹ́yìn. Anyo na wada ba ta kila da kan. Daga dimples, ibeyin, embeni, dami. Tẹ̀lé náà ní dáwì yírú ní òkú ìlú, àmọ́ ọ̀nà kíkà bìí àti tí a ń wọ́n ti náà nínú ọgbà ká àgbàna sọ̀rọ̀ ìrìn àti ìtọ̀nà nǹkan. A ń gbáwì sọ̀rọ̀ ìrìn àti ìtọ̀nà nǹkan. Ọ̀nà kàbàrà ọmọ bìí àmì ẹ̀ṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ ìdára ìdára, a ń sọ̀rọ̀ ìkọ̀ọ̀kọ̀